من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا عدوان إلا على الظالمين كالمبتدعين والمشركين ثم نصلي ونسلم على أشرف الأنبياء إمام المتقين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فالله وبا الله وبا تي أسواني أهل لا إله إلا الله ọlọ́run bá tó ṣe wá ní ìjọ la ilaha illallah òun náà ni ọlọ́run bá ti a dúpẹ́ fún abẹ́lọ́wọ́n bá àwọn ọ̀rọ̀ tí yàn sọ àtàwọn iṣẹ́ tí yàn ó ṣe tí ó bá la ilaha illallahu yàn jẹ́ abẹ́lọ́wọ́n bá kọ́ sọ wa kú mẹ́ abẹ́lọ́wọ́n bá kọ́ lọ́mọ́jì kí a lè sọ àwọn ọ̀rọ̀ náà jáde lẹ́nu a sì bẹ́lọ́wọ́n bá àwọn iṣẹ́ náà kọ́lọ́wà àlékẹ́lá kọ́mọ́jì atọ́ra lékún kí ọlọ́run ba àti ra jẹ́jẹ́ tán ọlọ́run ba fún anábíwa muhammadi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anábì àtàwọn sọ̀hábà anábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà anábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbé dalkiyama ìtẹ̀síwájú lórí usulu sunna àwọn ìpìlẹ̀ tí a gbọ́dọ̀ mọ islam wa lé lórí àwọn ìpìlẹ̀ ẹ̀sìn eléyìí tá a gbọ́dọ̀ mójútó kí a lè bá jẹ́ mùsùlùmí eléyìí tí ọlọ́run ọba àlíkẹ́lá yọ́nú sí ká lè bá jẹ́ mùsùlùmí eléyìí tí ọlọ́run ọba àlíkẹ́lá fẹ́ ká jẹ́ ìtẹ̀síwájú lórí àlàyé tírà náà là ń bá lọ àmọ́ lọ́sẹ̀ tó lọ a sọ̀rọ̀ nípa a parí ọ̀rọ̀ nípa al-imanu bil mizan al-ka'ini yawm al-qiyama ìnígbàgbọ́ sí òṣùwọ̀n tí ó ma bẹ lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyama tọ́lọ̀ ọba ma fi wọn iṣẹ́ gbogbo àwọn ẹ̀dá lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyama àwa bá ọ̀rọ̀ náà débi pé gbólóhùn la gbogbo tó bá wù kán lè gbé sí abala kejì nínú òṣùwọ̀n kò lè tẹ gbólóhùn yìí láíláí gbólóhùn yìí kò sí nǹkan kan tó lè tẹ níbi tí gbólóhùn yìí ó wúwo dé lórí òṣùwọ̀n àwọn bàbá wa lọ́sẹ̀ tó lọ wá ní pé la ilaha illallah yìí kí a ẹ̀ dáadáa nǹkan tán pè ní la ilaha illallah àgbọ́yé la ilaha illallah nínú sẹ̀mí ayé mùsùlùmí wọ́n ní kí á yànnà náà dáadáa torí pé nǹkan tá a bùkátà ni eléyìí náà lọ́fà ló fi jẹ́ sí pé pẹ̀lú gbọ́lọ́wọ́n lónìí àti títí di àsìkò tọ́lọ́wọ́n ba níkẹ́ báyọ̀ ń dá wa kárí àlàyé náà ṣe parí pẹ̀lú gbọ́lọ́wọ́n á yanjú nǹkan tán pè ní la ilaha illallah nítorí pé gbólóhùn yìí ẹnu bó ti rọ àmà yìí gbólóhùn kan ẹni tó ẹ́sí pé ó ní agbára gidi gan gbólóhùn yìí bó ti rọ àmà yìí òun lè yóò fi jẹ́ mùsùlùmí òun lè yóò fi wọnú Islam kò sí gbólóhùn náà tó lè mú yà wọnú Islam àyàfi gbólóhùn yìí gbólóhùn la ilaha illallah òun náà ni awwalu wajibin ala al-mukallaf àkọ́kọ́ tó jọ́rọ̀ lori lórí ya àkọ́kọ́ tó jọ́rọ̀ èèyàn lórí ẹ̀ta aláìsìnbọ̀ lọ́rùn àkọ́kọ́ tó yẹ ká mójútó àkọ́kọ́ tó yẹ ká gbọ́yé àkọ́kọ́ tó yẹ kí sí òun náà ni gbólóhùn ilaha tó pàtàkì inú sẹ̀mí gbogbo nǹkan pátá ó tẹ̀lé gbólóhùn yìí a gbọ́dọ̀ mọ túmẹ̀ a gbọ́dọ̀ mọ kí ni àwọn nǹkan tí la ilaha illallah kí làwọn nǹkan tó ń pè wá sí a sì gbọ́dọ̀ mọ àwọn májẹ̀mú tí ń bẹ fún la ilaha illallah bẹ́ẹ̀ náà la sì gbọ́dọ̀ mọ nǹkan tó ba la ilaha illallah tí èyàn fi ní sí nínú àwọn ahlu la ilaha tí èyàn fi ní sí nínú wọn mọ́ torí pé ẹgẹ́ bá ti sàlàyé pé nǹkan lákọ̀ọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn lórí yẹn fíyàn gbọ́dọ̀ mójútó òun náà ni gbólóhùn la ilaha illallah náà na fi pè ní kalimatul imar kalimatul imar gbólóhùn tí ó ma mú yẹn jẹ́ ẹrú tí ọlọ́run ọba àlíkẹ́lá fẹ́ tọ́lọ́run ọba àlíkẹ́lá yọ́nú sí gbólóhùn tí ó ma sọ ẹ̀jẹ̀ yẹn àti dúkìá yẹn kúrò níbi ìlẹ́tọ̀ títálẹ̀ àti kíkó gbólóhùn yìí ni wọ́n máa sọ ìjọmọlúwàbí yàn gbólóhùn yìí ibi tó lágbára dé gbogbo ẹnikẹ́ni tó bá ti fi gbólóhùn yìí rilẹ̀ ó ti dèwọ̀ lórí wa ká ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó ti dèwọ̀ lórí wa ká kó dúkìá rẹ̀ ó ti dèwọ̀ lórí wa ká débi ìjọmọlúwàbí rẹ̀ ká bà ìjọmọlúwàbí ẹ̀jẹ̀ ní gbólóhùn yìí nítorí ẹ̀ ló jẹ́ sí pé Ànábì sallallahu alaihi sọ pé buniyal islam ala khams gbogbo tó ń pè lódìdí ẹ̀sìn islam tẹ́mẹ̀ anábi sallallahu alaihi wasallam tí mo mú wá fún yín orí nǹkan márùn náà ni wọ́n mọ́lé nǹkan márùn péré òun náà ń pè ní islam márààrún yìí tó bá ti lè dúó lára èèyàn déédé tí márààrún yìí bá fi lè fẹsẹ̀ múlẹ̀ nú gbésí ayé yàn èèyàn ti wà lórí islam nìyẹn anábi ní alákọ̀ọ́kọ́ shahadati alla ilaha illallah àkọ́kọ́ òpó àkọ́kọ́ nǹkan tí ó pàtàkì jù tí wọ́n mọ ìsìláàmù lé lórí òun náà ni gbólóhùn kéèyàn jẹ́rìí pé la ilaha illallah wa anna muhammadan rasulullah so látara báyìí eléba ẹlọ́pàá ló fi jẹ́ sí pé Allah ti ṣàlàyé gbólóhùn dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ká ṣàlàyé ẹ̀ kí ni túmọ̀ la ilaha tá a bá bá mọ̀ túmọ̀ ẹ̀ tán kí làwọn samaratu la ilaha illallah kí ni àwọn èso tí a máa rí lára ẹni tí ó bá sọ la ilaha illallah kí ni àwọn nǹkan tá máa rí lára ẹni tó bá sọ la ilaha illallah bákan náà kí ni àwọn ṣùrùtù àwọn májẹ̀mú wọn ló gbọ́dọ̀ pé lára ẹni tí ó bá sọ la ilaha illallah báyìí làwọn nǹkan tá yànjú pẹ̀lú gbọ́lọ́wọ́ nítorí pé gbólóhùn kíyàn sọ la ilaha illallah kò lè sìn yẹn láǹfààní àyàfi tó bá rinlẹ̀ nínú ọkàn yẹn ìtẹ̀yàn sọ lórí àwọn yẹn tó bá rinlẹ̀ nínú ọkàn yẹn kò sì lè rinlẹ̀ nínú ọkàn yẹn àfi kíyàn gbọ́tùmọ̀ ìtẹ̀yàn sọ yẹn àfi kíyàn gbọ́tùmọ̀ yìí bákan náà ó tún dìgbà tá a bá tó ń ṣiṣẹ́ tán nǹkan tí gbólóhùn yẹn ń pè wá sí nǹkan tí gbólóhùn yẹn ń túmọ̀ nǹkan tí gbólóhùn yẹn ń dálé lórí ó dìgbà tá a bá tó ṣiṣẹ́ tọ̀ kó tó ṣe wá láǹfààní nítorí ìfẹ́ sí pé inú àdánwò alákọ̀ọ́kọ́ tá a láwùjọ wa ó ní pé gbólóhùn la ilaha illallah yìí orí àwọn nìkan làwọn mùsùlùmí ti ń wí lónìí kò rí lẹ́nu gbáyà wọn bẹ́ẹ̀ ni wọn àmá ṣiṣẹ́ tọ nǹkan tí gbólóhùn náà dálé lórí ṣùgbọ́n gbẹ́nikẹ́ni tí bá wí gbólóhùn yìí lórí àwọn lásán kò rí lẹ́ nínú gbáyà ẹ̀ bẹ́ẹ̀ kò sì máa ṣiṣẹ́ tọ̀ irú ẹni bẹ́ẹ̀ la ilaha illallah ti ṣe kò ní ṣe láǹfààní lọ́dọ̀ ọlọ́run ọba kò lè ṣe láǹfààní kankan lọ́dọ̀ ọlọ́run ọba so látara báyìí olóbi jẹ́ sí pé gbólóhùn yìí làwọn afá máa ń pè ní kalimatu al-ikhlas kalimatu al gbólóhùn ìsàfọ̀mọ́ ìsàfọ̀mọ́ ara ẹni fọ́lọ́run ọba gbólóhùn ìsàfọ̀mọ́ sẹ́ ẹni fọ́lọ́run ọba gbólóhùn ìsàfọ̀mọ́ ọ̀rọ̀ ẹni fọ́lọ́run ọba gbólóhùn ìsàfọ̀mọ́ ọkẹ́ ẹni fọ́lọ́run ọba gbólóhùn tí ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ pa nǹkan kan ní ìpapọ̀ Ọlọ́run ọba mọ́ níbi ọ̀rọ̀ wa sísọ a gbọ́dọ̀ pa nǹkan kan ní ìpapọ̀ níbi iṣẹ́ wa ṣíṣe a sì gbọ́dọ̀ pa nǹkan kan ní ìpapọ̀ nínú gbáyà wa òun náà ń pè ní kalimatul ikhlas bákan náà òun náà ń pè ní alqawlu thabit tàbí ká sọ pé kalimatu thabat gbólóhùn tó yẹ sí pé yóò mú yàn dúró ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run ọba tó yẹ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wí tó sì rìn lẹ́nu gbáyà rẹ̀ tí sì ń ṣiṣẹ́ tọ́ irú ẹni bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ ti múlẹ̀ ó ti ní thabat lórí ẹ̀sìn ọlọ́run ọba nìyẹn nítorí ọlọ́run ọba àdékẹ́lá fi sọ lọ́rùn Qur'an pé yuthabbitu Allahu alladhina amanu bilqawli thabit fil hayati dunya wa fil akhirah ọlọ́run ọba ni yuthabbitu Allahu alladhina amanu ọlọ́run ọba àlékẹ́ lọ́mọ fi àwọn tí wọ́n ní imẹ́ẹ̀lì àwọn tán nígbàgbọ́ ọlọ́run ọba àlékẹ́ lọ́mọ fi ẹsẹ̀ wọn rinlẹ̀ ọlọ́run ọba àlékẹ́ lọ́mọ fi ọkàn wọn rinlẹ̀ ọlọ́run ọba àlékẹ́ ló sì máa fi ahọ́n wọn rinlẹ̀ bilqawli thabit pẹ̀lú gbólóhùn la ilaha illallah hayati dunya nílé ayé yìí wọ́n jẹ́ nítorí pé ọlọ́run ọba àlékẹ́ ló fi wọn rinlẹ̀ sísìn lórí ẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú pé wọ́n dúró ti gbólóhùn la ilaha illallah lọ́fi máa ń pè ní kálímẹ́tù sabat kálímẹ́ tí ó mú yàn dúró déédé tí ó mú yàn dúró ṣeṣe lórí ẹ̀sìn ọlọ́run ọba yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabit fil hayati dunya wa fil akhirah tó bá tó di yóò bẹ̀rẹ̀ kìyàmẹ́ tó bẹ̀rẹ̀ láti inú sàárè tó lá gbogbo ẹnikẹ́ni tó bá ti kú alkiyama ti ẹ ti dìde nìyẹn alkiyama ti ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti kú nítorí ẹ̀lẹ́fi jẹ́ pé ó tako àdìsọ́kà mùsùlùmí ká máa sọ wípé àkúdáyà ń bẹ pé ẹnìkan tó kú àtúwárí níbi kan àtúwárí níbi báyìí kódà rí lẹ́kọ̀ọ́ kódà rí nígbẹ̀tì kódà rí nílẹ̀ haúsá lágbájá tó ti kú eléyìí báyìí ó tako àdìsọ́kà mùsùlùmí èèyàn tó bá ti kú ẹ̀ẹ̀lérí láàyè kankan mọ́ torí pé gbogbo nǹkan ti ń ṣe ilé ayé ti tán nìyẹn arábì ní idha mata ibnu adam inqata'a amaluhu illa min thalath arábì ní tẹ́yẹ̀ bá ti lè kú gbogbo àjọṣepọ̀ rẹ̀ lé ayé arábì ní ó ti parí nìyẹn àyàfi nǹkan mẹ́ta ni ó máa ṣẹ́kù fún lé ayé arábì ní alákọ̀ọ́kọ́ ilmun yuntafa'u bihi ìmọ̀ kan tó fi lẹ̀ lé ayé táwọn yẹn ń ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ yẹn pàápàá àbí màmí iná tó jẹ́ máa yé àmọ́ àwọn èèyàn ń sàǹfààní dáadáa àwọn èèyàn ń lò sẹ̀mí ìrọ̀rùn látara àmọ́ yẹn nǹkan yìí lára àwọn nǹkan rẹ̀ tó sẹ́kù ilé ayé tí ọ̀nà máa bá nínú sàárè lónìí gbogbo táwọn yẹn bá ń sẹ́kù táwọn yẹn bá ń jàǹfààní ìmọ̀ yẹn yóò sì máa lọ bẹ́ẹ̀ yóò sì máa lọ bá nínú sàárè lára àwọn nǹkan rẹ̀ tó kù ilé ayé nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àwòsọ́dà kọ̀tùnjáàríyà tàbí sàárà téèyàn ṣe tó wá jẹ́ járíyà sàárà ti ń lọ lẹ́yìn téèyàn kú tán tó yẹ sí pé lẹ́yìn téèyàn kú tán sàárà yẹn kété pé sàárà tá a ṣe lẹ́ẹ̀kan tó sì tán síbẹ̀ náà sàárà tó yẹ pé àwọn èèyàn ń jàǹfààní ẹ̀ lọ ni bí kódà kéèyàn gbingi kódà kó má jẹ́ gi eléso àmọ́ gi tó yẹ pé àwọn èèyàn lè gba bògi lábẹ́ rẹ̀ sọ́dà kọ́tù ń járíyà ni nítorí pé lẹ́yìn tó bá kú tán igi yóò sì máa bẹ́lẹ̀ ayé lónìí wọ̀n gbà tí igi bá ń bẹ́lẹ̀ ayé táwọn èèyàn sì ń sàǹfààní lábẹ́ igi yẹn tán gbatẹ́gùn bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ yóò máa ní ládá ní ládá rẹ̀ lọ́mọ bá nù sáré àbígi eléso ló gbìn táwọn èèyàn ń jẹ èso rẹ̀ tá ń sàǹfààní pẹ̀lú èso rẹ̀ sódà kọ́tùn járíà náà nìyẹn àbí kẹ̀ǹgà lọ́gbẹ́ àbí bọ́ọ̀hù lọ́gbẹ́ sádùgbò kan tán àti lónìí àbí mọ́sálásí ló bá wọn kọ́ sádùgbò kan tán àrí mọ́sálásí àbí sàárà kan náà tó bá ṣe tó ń ṣe lẹ́yìn tó kú tán sàárà níṣe ń lọ ládàá rẹ̀ lọ́mọ bá nù sáré ẹlẹ́ẹ̀kẹta awaladun salih yad'u lahu abọ́mọ rẹ̀ tí yẹn bá fi ilẹ̀ sí ilé ayé tí ń ṣàdúrà fóbi rẹ̀ nígbà tó bìkú tán nǹkan mẹ́ta tó kù ilé ayé lélẹ̀ àmọ́pọ́mẹ́ tó ti kú yẹn yóò tún máa padà wálé ayé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ èèyàn tó bá ti kú alkiyama ti ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn tó látara báyìí ó tako àdìsọ́kà mùsùlùmí àìnígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama àìnígbàgbọ́ sí sàárè oníkéyàmọ́ sọ ipá ẹni tó bá nígbàgbọ́ sí sáré tó nígbàgbọ́ sọ́jọ́ gbéra kẹyàmà yóò mọ̀ pé téèyàn bá ti kú gbogbo nǹkan rẹ̀ ti parí ilé ayé nìyẹn kò ní nǹkan kan ṣe papọ̀ pẹ̀lú àwa tá a wà ilé ayé mọ́ kò ní nǹkan kan ṣe papọ̀ pẹ̀lú àwa tá a wà ilé ayé àwa tá a wà ilé ayé láláǹfààní tá lè ṣe fún pẹ̀lú pé ká máa lọ ṣàdúrà fún nínú níbi sáré rẹ̀ tàbí ká máa ṣàdúrà fún níbi tá a bá wà láyìíká yìí tá a bá wà ní àdúrà ní ọmọ bá àmọ́ pé wọ́n mọ̀ wá ṣàǹfààní fáwa tá ilé ayé kò láǹfààní tó lè ṣe fún wa mọ́ نعم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ani ọlọ́run ọba àlékẹ́ ló tó wá máa fi ẹsẹ̀ àwọn mòmìnir rinlẹ̀ pẹ̀lú gbólóhùn la ilaha illallah ní al-akhirah ta lọ bẹ̀rẹ̀ láti inú sàárè kí ni ṣùgbọ́n ọlọ́run ọba àlékẹ́ ló máa fi ẹsẹ̀ àwọn mòmìnir rinlẹ̀ pẹ̀lú gbólóhùn la ilaha illallah nínú sàárè ó ní wípé nígbàtí àwọn màláíkà Munkar àti Nakir àwọn málàkù méjèèjì àwọn málàkù àwọn áńgẹ́lì méjèèjì tí máa ń bi àwọn òkú léèrè nínú sàárè nígbà tán bá wá tọ́yẹ́ sí pé yùkẹ̀ ìdánihì wọ́n gbé òkú jòkó nínú sàárè nígbà táwọn èèyàn rẹ̀ bá lọ tán wọ́n mọ̀ wá bí léèrè àwọn ìbéèrè nípa ẹ̀sìn tọ́lọ́wọ́n bá àlékẹ́ ẹni kọ́ wá sí ilé ayé jẹ̀mọ́ àlọ́ fi jẹ́ sí ní ó bí wá gbogbo àwọn nǹkan yòókù tá à ń lé yìí tí ò já rójúmú tí ò já ráyè mójú tẹ́sìn ọlọ́run báyìí àwọn nǹkan rẹ̀ gbè ní àwọn nǹkan tó yẹ sí pé wọn àti torí ẹ̀ dá wa ni àwọn nǹkan tán níbi wá lè rìn nípa ẹ̀ ní ẹ dákun tí orí yẹn bá wá pé dáadáa ṣé nǹkan tó yẹ kó òróǹro tó yẹ kó ba ẹran jẹ́ ṣé nǹkan tán níbi wá lè rè ẹ̀ ṣé nǹkan tán níbi wá lè rè ẹ̀ tó yẹ ba tí wọ́n wá lè rè jẹ́ tọ́ba wá gbéyàn dìde nù sàárè tí wọ́n bẹ̀rẹ̀ sí máa bí léèrè ọlọ́run bá lé wàfíl àkírọ̀ ọlọ́run ọba àlékẹ́ ló fi ẹsẹ̀ àwọn mòmìnì rinlẹ̀ nígbà táwọn màláíkà bá ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nù sàárè pẹ̀lú gbólóhùn la ilaha illallah tó wà lórí ẹ̀lẹ́ ayé tí ó sì ṣe nǹkan tó ba la ilaha illallah yẹn jẹ́ sí tó fi kú ọlọ́run ọba àlékẹ́ ló fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nínú sàárè láti lè dáhùn béèrè àwọn màláíkà méjì tí ó bí tó bá tó di jẹ́ ògbé ọlọ́run ọba àlékẹ́ yóò tó fi ẹsẹ̀ yóò tó fi àwọn mòmìnir rinlẹ̀ pẹ̀lú gbólò la ilaha illallah wọn ní wọná pẹ̀lú gbólò yìí wọn sì ní dààmú lọ́jọ́ gbèdà kìyàmà pẹ̀lú gbólò yìí tá a bá sì réyàn tó wọná nù wọn ọlọ́run ọba àlékẹ́ yóò tó sàbátẹ̀ pẹ̀lú pé gbólò yìí náà lọ́run ọba àlékẹ́ lọ́ padà fi yọ́kù nù náà tí ó fi fi sílọ̀ jẹ́ náà torí pé èèyàn tó bá jẹ́ sí pé ó bá ní tẹ̀sír ó bá ní àwọn àṣetò níbi àwọn ṣòkúkù la ilaha illallah wa muqtadayatihi àti àwọn iṣẹ́ la ilaha illallah téèyàn bá ní àṣetò ń bẹ̀ tí ò ṣe bó ṣe yẹ kó ṣe èyàn lè wọná èyàn lè máa wí la ilaha illallah ṣe zìnà tí ó sì wọná torí kó ṣe zìnà torí pé téèyàn bá wí la ilaha lára àwọn hukuku àtàwọn mọ̀tàdọ̀yà ti ẹ̀rí pé àgbọ̀rọ̀ bá ń bi sílẹ̀ síse lára àwọn hukuku àti mọ̀tàdọ̀yà ti la ilaha illallah ni pé àgbọ̀rọ̀ béèyàn àgbọ̀rọ̀ bá níbi títí mutí lára àwọn ìtumọ̀ la ilaha illallah tó bá rìn lẹ́nu gbèsè ayé yẹn ó ní pé àgbọ̀rọ̀ bá bídà lọ́wọ́ ẹ̀ gbogbo tọ́lọ́wọ́n bá adékẹ́lẹ́ bá ti lóhun ọ̀fẹ́ àgbọ̀rọ̀ bá lọ́wọ́ ẹ̀ ti ṣe la ilaha sí pé kò bá la ilaha illallah rẹ̀ jẹ́ ó lè sì torí ẹ̀ wọná àmọ́ torí la ilaha illallah tó wà lórí ẹgbà tó wà ní ẹyẹ tí ò bá jẹ́ yìí ọlọ́run bá nípe náà padà yọ kó nu ná pẹ̀lú la ilaha illallah yẹn yọ padà fi sínú àjẹ́nà á padà wá ka ẹ̀rí lórí ẹ̀ pẹ̀lú gbọ́lọ́ọ̀bá nínú hadith anabi sallallahu alayhi wa sallam. naam la ilaha yìí àti sọ̀túnmẹ́ o bẹ̀tà á sọ pàtàkì ẹ̀ náà torí pé nígbà ìgbà yẹn ni ọkàn ó tó ní ó tó máa wú ọkàn láti mọ̀túmọ̀ ẹ̀ bá kí àwọn èèyàn rírì nǹkan ẹ kọ́ sọ àǹfààní tó bá tọ́ wà nǹkan yẹn náà nígbà táwọn èèyàn bá àǹfààní tí wọ́n rí ń bẹ̀ nígbà bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ẹ̀ fún wọn gbọ́ngbà yẹn àmọ́ wọn àti àǹfààní tó wà ń bi nǹkan ẹ wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé nǹkan yẹn fún wọn ẹ bẹ̀rẹ̀ sí máa sọ̀túnmọ̀ nǹkan yẹn fún wọn ẹ bẹ̀rẹ̀ sí àwọn èèyàn nífẹ́ tẹ́tí gbọ́ kò ní wu àwọn èèyàn láti gbọ́ náà la ilaha illallah yìí òun ni gbọ́dọ̀ tó yẹ sí pé òun ni gbọ́dọ̀ tó yẹ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá òun ni gbọ́dọ̀ yìí lè parẹ́ kò sí ẹ̀ṣẹ̀ kẹ́ báyìí tí èyí bá ti ṣe ẹbọ tí èyí ti ṣe kúfúrú kò sí ẹ̀ṣẹ̀ náà bó ṣe wulẹ̀ gbogbo pọn tó tí la ilaha illallah lè parẹ́ la ilaha illallah tá ń sọ yìí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ló lè parẹ́ òun sì ní gbọ́nà tó rẹ́sí pé kò sí ẹ̀ṣẹ̀ kan tó lè parẹ́ kò sí ẹ̀ṣẹ̀ kan téèyàn lè ṣẹ̀ tó lè ba la ilaha illallah jẹ́ àmọ́ la ilaha illallah lè ba gbogbo ẹ̀ṣẹ̀ jẹ́ pátápátá ẹ̀ṣẹ̀ wo la gbà lérò jàmáà ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ fún ẹbọ ese tó yàtọ̀ fún ìṣe kèfèrí sọ́lọ́run ọba tí yẹn bá fi lè wá orogún pẹ̀lú ọlọ́run ọba tí bá fi lè gbé fún ó ti ba la ilaha illallah rẹ̀ jẹ́ nìyẹn torí pé la ilaha illallah ó ní nǹkan tó ń dálé lórí ó sì ní ó sì lé èèwọ̀ ẹ̀tẹ́ ti ṣe èèwọ̀ rẹ̀ báyìí la ilaha ti já nìyẹn ó ti nìyẹn àfi kéèyàn ṣe kéèyàn tún yẹn ṣe kéèyàn ṣe má ṣe nǹkan tí ó gẹ́gẹ́ bí irun ṣe ní ti ń bàjẹ́ tí àlùwàlá ní nǹkan ti ń bàjẹ́ tí àwẹ̀ ní nǹkan ti ń bàjẹ́ tí zaka ní nǹkan ti ń bàjẹ́ tí hajj ní nǹkan ti ń bàjẹ́ bẹ́ẹ̀ náà ni orígun alákọ̀ọ́kọ́ la ilaha ó ní nǹkan ti ń o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń bàjẹ́ yìí ọwọ́ kún ọwọ́ àwọn mùsùlùmí láwùjọ wa lónìí lọ́pọ̀lọpọ̀ nǹkan tó lè ba lára ó gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah rẹ̀ bá sì ti bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ mùsùlùmí má lọ́dọ̀ Ọlọ́run bá nìyẹn so àṣàlàyé fún wa pé òun náà ń pè ní alqawlu thabit òun náà ń pè ní alqawlu tayyib alqawlu at ọ̀rọ̀ tó dáa jù gbólóhùn tó dáa jù tọ́lọ́wọ́ bá àlékẹ́ láyé ọdún sí jù òun náà ni gbólóhùn la ilaha pẹ̀lú àyà kùrán tọ́lọ́wọ́ bá àlékẹ́ sọ pé wàhúdú wàhúdú ila tayyibi wàhúdù ìlà tayyibi minal qawl ọlọ́run bá ní a sì fi wọ́n mọ̀nà lọ sí ibi eléyìí tó dáa jù nínú gbólóhùn òun náà ní kí ni gbólóhùn la ilaha illallah gbólóhùn tó dáa jù nínú gbólóhùn lànàbí sallallahu alaihi wasallam sọ pé afdalu ma qultu ana wa nabiyyuna qabli la ilaha illallah anábi ní gbólóhùn tó lọ́lá tí ò sí gbọ́dọ̀ míì míì ta wí nígbèsí ayé wa tó dáa tó mọ́ òun náà ni la ilaha illallah òun náà ni la ilaha illallah so lára àwọn ìròyìn la ilaha illallah lára àwọn oríkì la ilaha illallah ni pé òun náà ni alqawlu tayyibu gbọ́dọ̀ tí ó dáa jùlọ nítorí àlọ́ jẹ́ sí pé ọlọ́run bá ní ilayhi yas'adu alkalimu tayyibu wal amalu salihu yarfa'uhu ọlọ́ni gbólóhùn la ilaha illallah tó dájú yìí ọ̀dọ̀ ọlọ́run ọba ní máa ń lọ ọ̀dọ̀ ọlọ́run ọba ní máa ń lọ tí yẹn bá ti wí báyìí tó sì rinlẹ̀ nínú gbáyà rẹ̀ tó sì ń ṣiṣẹ́ tọ̀ kò sí nǹkan kan tó lè kọ ní gbólóhùn náà ń lọ sọ́dọ̀ ọlọ́run ọba straight ni tí yóò lọ di iṣẹ́ rere fún yẹn lọ́dọ̀ ọlọ́run ọba tí yóò dé bá lọ́jọ́ gbéra kẹyàmà kódà tí yóò jèrè ẹ̀mí ayé yìí naam ah, gbólóhùn yìí òun náà ni gbólóhùn tí yóò fìyàn mọ̀nà lọ sí ojú ọ̀nà àlìjẹ́nà gbọ́dọ̀ tó ń pẹ́ tẹ́yìn bá ti wí èèyàn wà àlìjẹ́nà pẹ̀lú ẹ̀ nítorí hadith anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ní man qala la ilaha illallah khalisan min qalbihi dakhala aljanna anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ gbọ́dọ̀ la ilaha illallah àmọ́ tí èsì sí sórí amẹ́ lásán tó yẹ sí pé ó rinlẹ̀ nínú gbáyà rẹ̀ bẹ́ẹ̀ anabi ní yóò wà àlìjẹ́nà ó túmọ̀ sí pé kéèyàn sọ gbólóhùn yìí lórí ahọ́n kó sì rinlẹ̀ lórí ọkàn yẹn nínú gbáyà yẹn kéèyàn sì máa ṣiṣẹ́ tó jẹ̀mọ́ à yóò ṣe kí ni o yóò mú ìwà àlùjánnà so nítorí ẹ̀rọ jésù káwọn afáà ni huwa sabilu dukhuli aljanna òun ni ojú ọ̀nà táàrin táfi wà aljanna pẹ̀lú gbólóhùn yìí ni òun náà sì ni gbólóhùn tó jẹ́ asábàbùl máni'u min alkhuludi fi nnar aw asababu maniu lilkhuludi fi nnar gbólóhùn tí yóò jẹ́ sábàbí tí ó kọ díyàn kéèyàn má ṣe gbére nu náà gbólóhùn yìí gbogbo ẹnikẹ́ni tó bá ti wí kódà tó bá ti ẹ̀síṣẹ́ tí ó gbé wọná tó sì wọná nítorí iṣẹ́ náà kò ní ṣe gbére nu náà ọlọ́run ọba ọlọ́run ọba àlékelọ́ padà yọ kú onú náà pẹ̀lú gbólóhùn yìí ọlọ́run ọba àlékelọ́ yóò fi sínú àlùjánnà <coughs> nítorí hadith anabi sallallahu alayhi wa sallam tánàbí sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá sọ pé akhriju minan nar alábì ní ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá sọ pé akhriju minan nar man dhakarani aw khafani inda al-maqam anábì ní ọlọ́wọ́ bọ́ sọ fáwọn màláìkà lọ́bájú min al-qiyamah pé akhriju akhriju minan nar ẹ̀yin màláìkà ẹ̀ lọ yọ kú òun ná man dhakarani gbogbo ẹnikẹ́ni tó bá rántí èmi ọlọ́wọ́ bá aw tó sì páyè mi ọlọ́run ọba níjọ́ tí ó dúró sí iwájú ọlọ́run ọba rojọ́ gbogbo ẹnikẹ́ni tí bá nígbàgbọ́ sọ́jọ́ gbèrè kìyàmà tó sì páyè ọlọ́run ọba ẹ lọ yọkù ònù náà bákan náà nínú hadithu mi arábi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba àlékẹ́ sọ pé akhriju minan nar man qala la ilaha illallah wa kana fi min al-iman nínú riwaya mi mithqalu dharratin min al-iman ọlọ́run ọba àlekẹ́ lọ́sàn ọjọ́ gbèrè àkìyàmọ̀ pé ẹ jáde nù ná nínú àwọn ọmọ ná jáde nù gbogbo ẹni tó bá ṣe pé ńgbà tó ọsọ gbólóhùn la ilaha illallah tó sì rinlẹ̀ nínú gbáyà rẹ gbogbo ẹni tó bá jẹ́ sí pé iman iman ọ wà nínú gbáyà rẹ̀ kódà kó kéré bí ọmọ náà báyìí tí iman tí ẹ lọ mú wọn jáde kó nù náà sọ́dọ̀ fi jásí pé àwọn àfáà ní gbólóhùn yìí huwa asababul mani'u lil khuludi fin nar òun náà lẹ́jẹ̀ sábàbí ní ó jẹ́ okùnfà tí ó kọdí fún yàn láti má ṣe gbére nínú ọlọ́run ba naam ilé báyìí lára àwọn díẹ̀ ọlá tí ń bẹ fún gbólóhùn la ilaha illallah kí wá ní túmọ̀ gbólóhùn yìí jama'a nǹkan tó fà á tí àwùjọ wa fi kún fẹ́ bọ torí pé wàláhì láàfin àwùjọ wa mùsùlùmí ó kún fún oríṣiríṣi ẹbọ àwa mùsùlùmí òde òní àlàkù òǹbí máa wá orogún pẹ̀lú ọlọ́run ọba àlàkù òǹbí máa pa nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba àlàkù òǹbí máa pa nǹkan míì papọ̀ pẹ̀lú ọlọ́run ọba níbi ọ̀rọ̀ wa sísọ.

tọ́lọ́ ọba àdékẹ́lá gbà nẹ́bì dìde láàrin wọn wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn ànẹ́bì wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn ànẹ́bì wàláhì làzim jọ ọ̀pọ̀lọpọ̀ mọ́ mọ́sálásí lọ lónìí mo fọlọ́ bá búra àwọn àbú làhábì tá a máa pèlé ẹ̀ àwọn àbú jahal àwọn àbú tọ́lìb gbogbo àwọn ọ̀tá ànẹ́bì pátápátá wàláhì làzim wọ́n gbàgbọ́ mọ́ ìmáàmù wàláì lọ́lé ni wọ́n mọ nǹkan wọ́n gbàgbọ́ yẹn tánàbí ń pè àwọn sí pé ṣé wọ́n gbàgbọ́ yẹn pé mẹ́sẹ̀jì ànẹ́bì ni ní tánàbí ń pè àwọn sí rè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni wọ́n gbàgbọ́ yẹn tánàbí pè wá sí gẹ́gẹ́ ọ̀tọ̀ ní nǹkan tánàbí pè pè sí ọ̀tọ̀ ní nǹkan táwọn ń ṣe lẹ́sìn ní Islam wọ́n gbàgbọ́ yẹn kò sí ọba kan àyàfọlọ́run téèyàn bá tún gbọ́dọ̀ la ilaha illallah báyìí ẹbọ ò ní kú ònú ìgbésí ayé rẹ̀ torí pé kò sọ́ba kan àfọlọ́run kí láǹfààní tí yóò ṣe wá jàmáà sọ ṣé ọba kan bẹ àfọlọ́run àbí ọba kan ò sí ọba lọ́rin yẹn sọba sọba lọ́rin yẹn sọba ṣẹ́ nígbà tẹ́ ní ọ̀sọ́ba kan àfọlọ́run ọba kánú yẹn sọba ẹ́ ọba kọ̀ọ̀kan rin kódà ọba táwọn èèyàn ń jọ́sìn fún gan sàn pé irú ọba lọ́rin sì sẹ́pá àwọn èèyàn máa jọ́sìn fún ọba lọ́rin fàdé ìyá bìbí lára ọlọ́mọdé àárí ọba lọ́rin yìí sí òsà àmọ́ yàtọ̀ fáwọn lọ́ba lọ́ba tó jẹ́ sí pé ọba ọba tayé olórí ìlú ni wọ́n àwọn ọba míì tó ń bẹ tó jẹ́ sí pé ọba táwọn èèyàn ń fún níjọsìn ni yàtọ̀ fọ́lọ́ ọba wọ́n ń bẹ àbí wọ́n sí Ṣàngó ọba ni táwọn èèyàn ń bọ Jésù ọba ni táwọn èèyàn ń bọ Ogun ọba ni táwọn èèyàn ń bọ̀ oríṣiríṣi ọba kẹrin níbẹ̀ aliha ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba táwọn èèyàn ń bẹ lẹ́yìn ọlọ́run bá wọn ń bẹ kí ẹ wá sọ pé la ilaha illallah kò sọ́ba káàfù ọlọ́run bá ó ti bàtúmọ̀ gbólóhùn nìjẹ kí èsì ìtumọ̀ ẹ̀ nìyẹn ìtumọ̀ la ilaha illallah ó ní pé kò sí ẹnìkankan tó tọ́ kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfọ́ ọlọ́run bá nìkan ìtumọ̀ gbólóhùn yẹn nìyẹn jamaa ìtumọ̀ rẹ̀ yìí só ní mẹ́sẹ̀jì tó pàṣẹ fún wa bí ò ní mẹ́sẹ̀jì yàtọ̀ fún káàkiri pé kọ̀sọ́bà kan àfọlọ́hun kọ̀sọ́bà kan àfọlọ́hun kí ni mẹ́sẹ̀jì tó pàṣẹ fún wa kí ni mẹ́sẹ̀jì tá gbọ́yé bẹ́ẹ̀ pé kọ̀sọ́bà kan àfọlọ́hun àti gbọ́ ọkọ́ bá rù lásán nìyẹn ọ̀kẹ́ fún wa nírò pé kọ̀sọ́bà kan àfọlọ́hun ọ̀dà ọ̀yá kọ̀sọ́bà kan àfọlọ́hun ọ̀yá kí ló tẹ̀yẹ jáde àmọ́ gbóná wípé lá ilaha illallah kò tọ́ láti jọ́sìn fún ẹnì kẹ́kẹ́ àyàfi ọlọ́run ọba mẹ́sẹ̀jì sọ fún wa ni pé ẹni tó bá ti gbé la ilaha illallah a rí kó fún nǹkan kan lẹ́yìn ọlọ́run bá níjọsìn máa fọ́lọ́ nìkan kò gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan kò gbọ́dọ̀ pa nǹkan pẹ̀lú ọlọ́run ọba kò gbọ́dọ̀ papọ̀ pẹ̀lú ọlọ́run ọba nínú àníyàn rẹ̀ gbọ́dọ̀ pa orógbó papọ̀ pẹ̀lú a àwọn ayé àwọn ayé burúfá ẹnìkan bóyá níjẹta mo rántí dáadáa níjẹta náà ni mo wá àwọn kan ń fúra wọn nípa nírò nípa nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tó pé ẹnìkan òun àti ìyàwó àtàwọn ọmọ jóná mẹ́lé ìyàwó ti wá kú ọmọ ti kú àmọ́kọ́ wà lọ́sibítù ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan nǹkan tó sì fa ni pé ọkọ ra wálé tá a wà àsìkò ra wálé sínú ìgbà tí ìgbà tó di lálẹ́ epo ọkọ ti sùn epo tẹnu láńtà ìyàwó wa fẹ́ rọ epo míì sínú láńtà kò pé pẹtrol ni òun gbé jẹrìkan pẹtrol tán fi gbé pamọ́ sílé ló gbé ọrọ̀ pẹtrol sínú láńtà báyìí iná gbà ni òun àtọmọ jóná ọkọ̀ náà jóná wàláhìn àfihàn para tẹ́nì kọ́dà pé ah, àwọn ayé le àwọn ayé sì gba owó obìnrin ìlò wàláhìn àfihàn mú fọ́nà wà búra gbogbo tó bá ti ṣẹlẹ̀ báyìí àwọn èèyàn kọ̀kọ́ wọ́n gbé lọ fún ayé ló ṣe é wàláì oríṣi ń fọ́ mi bí tí mo wà pé ayé bò kò ṣe sí làákàyè mú ìfẹ́ ẹ̀yìn ẹ̀ṣẹ́ mọ̀ kíkọ́kàn yẹn kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba wàláì ọkàn wọn ni kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run yẹn tó kọ́kọ́ lọ ni pé ah ah ayé mà níka o ẹwọ báyìí ti ṣe wọn ah, ayé ò ní ṣe yín bóyá ṣe mí o ẹlòmíín ní oníbàárà tí bá ń tọrọ bára wàláì ọba ní tó ayé ò ní fọyín lójú orí rẹ dàrú ayé bò sáyé lọ́pọ̀ wọn lójú pé ayé ò ní ṣe yín bóyá o àwọn òfin mi là ọ̀rọ̀ ẹbọ níbi ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ báyìí èyẹ́ ni wàhálà èyẹ́ lè di kèfèrí ọlọ́wọ́ bá ní yahlifuna billahi ma qalu ọlọ́láwà almunafiqun tẹbá bí wọ́n lè pé irú ọ̀rọ̀ kèfèrí tẹ́ sọ yẹn ṣe sọ ó máa búra pẹ̀lú ọlọ́wọ́ bá pé àwọn ògbà lérò bẹ́ẹ̀ àwọn kan sọ̀rọ̀ yẹn ni yahlifuna billahi ma qalu àwọn òwí bẹ́ẹ̀ walaqad qalu kalimatal kufri ọlọ́ni wọ́n ti sọ ọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu fàkẹ́fàrú báyàdà islamihim ọlọ́run nítorí ọ̀rọ̀ kèfèrí tẹ́sọ lẹ́nu jáde wọ́n ìsì di kèfèrí bẹ́ẹ̀ èyàn mẹ́ ń di kèfèrí torí ọ̀rọ̀ ṣe bá ní sí náà wọ́n ló kù sẹ́jú mẹ́ta láàrin sẹ́jú mẹ́ta tó kù òun náà ni pé ìsàìmọ̀kan nípa ìtumọ̀ la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah ni pé kò sí ẹni kẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo nítorí ẹ̀ ìwọ tó bá ń sin wòlíì wàláhì kó máa wí la ilaha illallah jù bẹ́ẹ̀ lọ ó ti dẹlẹ́bọ àwọn mùsùlùmí lónìí ti ń sin kódà àwọn tí wọ́n máa ń pera wọn ní ashabu la ilaha illallah àwọn alẹ́ haílálà àwọn ẹlẹ́ ń sin wòlíì jù wàláhì alazim wọ́n ni yá sheikh abdulkadir aljelani agithni ìrẹ sheikh abdulkadir aljelani gbàmí yọmí kú òun òfin wallahi alazim ẹbọ nìyẹn kí ẹ máa pòkú ya sheikh ahmed tijani madid ìrẹ sheikh ahmed tijani yọmí gbàmí gbàmí gbà a'udhu billahi kí ẹ máa kí gbàmí gbàmí sẹ́lómi ìyàtọ̀ fọ́lọ́wọ́ bá ìsìn sọ la ìtumọ̀ la ilaha illallah sí ni pé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ fún ní ìjọsìn mọ́ kò sẹ́lòmíì tó tọ́ láti máa jọ́sìn fáyà fọlọ́wọ̀n bá jẹmáà ńlá fi bùkátà kí làwọn tán pè níjọsìn gan tá a bá gbàgbọ́ yé ìjọsìn èyàn lè máa fún nǹkan níjọsìn tí ó ní mọ̀pọ̀ tí ń ṣẹbọ because èyàn tí ó gbàgbọ́ yé kí náà pè ní ìbádà tí ó máa tán pè ní ìjọsìn ẹ̀dàkùn tí ó fi máa jọ́sìn fẹ́lòmíì àtọ̀fọ́lọ́wọ̀n bá sí yọ́mà ló fi jẹ́ pé àwọn ìmọ̀ kan bẹ tó ẹ́ pé ìmọ̀ yẹn ọ̀ràn yẹn ní lórí gbogbo èèyàn béèyàn bá ti fẹ́ ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run bá ìmọ̀ bá ti se lọ́wọ́ bá ọ̀rọ̀ pé ilé sàfà ìkéwú kọ́ lọ́rọ̀ eléyìí ọgbọ́dọ̀ kéwú ìmọ̀ yẹn kò sẹ́ni tó ní kó kéwú kó di àfáà a kọ́ wọn náà máa wá sí amẹ́nu fi lọ́wọ́ bá tó fi ní kàgbákò lọ́dọ̀ bá ọgbọ́dọ̀ bá jẹ̀mọ́ sọ́bàdà káyè mú kí ẹ̀pẹ̀ rẹ̀ mùsùlùmí kọ́nà bẹ́ẹ̀ sàlùwàlá ìmọ̀ bẹ́ẹ̀ ó ti sin lọ́nu sọ́bàdà káyè mú kí ẹ̀pẹ̀ rẹ̀ mùsùlùmí kọ́nà ti kírun ọgbọ́dọ̀ lọ mọ yẹn ọgbọ́dọ̀ ntọ́ ọgbọ́dọ̀ mọ ntọ́ ọgbọ́dọ̀ mọ ti gbàwẹ̀ àti tọ́ bàwẹ̀ jẹ́ bọ́ọ̀bá ntọ́ bàwẹ̀ jẹ́ jẹ̀mọ́ bóòlù àwẹ̀ ló ṣe lálàáfíà ọmọ ntọ́ bàwẹ̀ jẹ. ọyẹ ẹni tó bá fẹ́ kírun tó bùkátà sọ́yẹ kọ́mọ tó bá rún jẹ́ àbẹ́yẹ kọ́mọ tó bá jẹ́ tó bá fẹ́ kírun lálàáfíà bẹ́ẹ̀ náà ni orígun alákọ̀ọ́kọ́ agbọ́dọ̀ mọ́ tó bá jẹ́ agbọ́dọ̀ gbàgbọ́ yẹ kí ni túmọ̀ rẹ̀ kí làwọn nǹkan tó wà lè bàjẹ́ kí làwọn èèwọ̀ ẹ̀ gbólóhùn la ilaha illallahu nìyẹn ká jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún kì bá ṣe wòlíì kì bá ṣe ànábì ọlọ́run ọba kì bá ṣe àwọn màláìkà kì bá ṣe kì bá ṣe ṣéwù kì bá ṣe ẹ̀dá míì bíi tiwa náà kì bá ṣe àwọn bọ̀rọ̀ gidi nínú ẹ̀dá a gbọ́dọ̀ fún kankan ní ìkan nínú àwọn ìjọsìn tá à ń fún Ọlọ́run Ọba lẹ́yìn Ọlọ́run Ọba gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jọ́sìn fún nǹkan míì yàtọ̀ fún Ọlọ́run Ọba yìí tán pèlẹ́ ó ti ṣẹbọ nìyẹn ó ti pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run Ọba nínú ìjọsìn nítorí pé fọ́lọ́run Ọba nìkan tó ẹ́ pọ́lọ́run Ọba nìkan lágbọ́dọ̀ fún ó ti ń fún ẹ̀dá míì yàtọ̀ fọ́lọ́run Ọba àwọn èèyàn lónìí eléyìí tó wá nínú ibada alákọ̀ọ́kọ́ tó jù nínú ibada làdúà níbi àdúà láwọn níbi àdúà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣẹbọ wàláhì làdí mọ́ ń gbọ́ rédíò ní bóyá níjẹ̀rin ẹni wọ́n sọ pé wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn tó jẹ́ kẹ́kọ̀ọ́ wọn ó ní ọlọ́wọ́ ní fún yín ṣe àwọn alálẹ̀ yóò ní fún yín ṣe wàláhì bó ṣe wí nìyẹn alálẹ̀ pa alálẹ̀ papọ̀ àwọn owó alálẹ̀ tó ó lọ́lọ́wọ́ ní fún yín ṣe àwọn èèyàn máa ń wí àbí wọ́n wí báwọn èèyàn bá dí wàhálà bá báwọn èèyàn lónìí onítọ̀ ìyá mi mọ̀ sọ lọ́rùn okú alábíà mi sùn bàbá mi à ẹ̀wò mi ràn bàbá mi máa sùn ẹ̀rọ yìí ọba bọ́kù bá ti kú báyìí fún báyìí ó ti lọ́lọ́run kejì tí òsá ti eléyìí báyìí ẹnìkan tó súnmọ́ mi ìyá rẹ̀ wá kú àwọn pé jágbéyà yìí lọ sí ó ní à lọ sí bí nǹkan bá dàrú fún mi mo ní màá lọ wàláì ẹ̀yin náà ṣe hà pé bí nǹkan bá bí nǹkan bá lójútùú fún mi ibo ní màá lọ ẹ̀ẹ́ à ń pẹ́ nínú tẹ́ẹ̀mí ń ṣèkú sílé èyí èyí èyí ò wá dáa kèé sọmọ kèé sọmọ dálẹ̀ o lẹ́nu ìwé ọmọ lọ́rin ní o ọmọ káńkátù ní o kèé sọmọ dálẹ̀ o tá pé nítorí pọ́jọ́ ọmọ dálẹ̀ ní òjò kẹ́sìn yé o ṣé báyìí nísìnyí so kọ́lọ̀wọ́n bá kó sànà wa ibi tá parí ẹ̀ sí òun náà ni ìtumọ̀ la ilaha illallah níparí la ilaha illallah rúkúnù méjì lóní ó ní rúkúnù ó ní arkan sẹ́gbẹ́ islam ó ní arkan márùn la ilaha illallah ó ní rúkúnù méjì ó ní ṣùrútù méje insha allah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ rúkúnù la ilaha illallah méjèèjì asàlàyé ẹ̀ àwọn samarọ́tù la ilaha illallah ẹni tó bá wí la ilaha illallah kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ rí lára ẹ̀ kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ rí lára ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ láti mọ̀ pé ìwọ yìí lóòótọ́ la ilaha tó wí lórí àwọn yìí ó rinlẹ̀ nínú gbáyà rẹ̀ ó sì rinlẹ̀ nínú sẹ́ rẹ̀ nam interface àlàfààní lónìí ni pé ká mọ àwọn fàgọ́ ìlú la ilaha àwọn láti ń bẹ fún la ilaha ká máa wí lórí àwọn ọ̀rọ̀ báyìí kó sì máa rin lẹ́nu gbáyà wá pé ìjọsìn tọ́ sí ẹni kẹ́kẹ́ àyàfọ́ náà ọba ìtumọ̀ láyé lẹ́la ni ó wá gbọ́dọ̀ rin lẹ̀ lórí ọkàn wa bẹ́ẹ̀ pé kò tọ́ láti jọ́sìn fẹ́lòmíì kò tọ́ láti fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba níjọsìn àyàfọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo sọ abẹ́ lọ́run ọba ọba àlékiọlá kọ́lọ́run ọba kó ṣe wá nínú àwọn ashabu la ilaha illallah gbogbo ọ̀rọ̀ àti gbogbo iṣẹ́ téèyàn sọ àti téèyàn ó ṣe tí ọba la ilaha illallah òyìn jẹ́ kọ́lọ̀wọ̀n bá lékẹ́ ọlá kọ́mẹ́jì rọrùn fún wa láti ṣe kọ́lọ̀wọ̀n bá já gbọ́yé kọ́lọ̀wọ̀n bá já lè jìnà sí gbogbo àwọn iṣẹ́ téèyàn máa ṣe tí láìláìlára yóò máa fi lékún tí ó sì máa fi rinlẹ̀ sí nínú gbáyà àyàn tí ó sì máa fi lóṣùwọ̀n lórí òṣùwọ̀n lọ́jọ́ gbéra kìyàmà kọ́lọ̀wọ̀n bá kọ́mọ fún wa sí ọ̀la la ilaha illallah subhanaka نعم وعليكم السلام naam ìbéèrè tó béèrè ìbéèrè tó dáa ni wọ́n ní kò lọ lórí nǹkan tá a sọ yìí kó jẹ́jẹ́ sí pé orí ẹ̀gàn lọ dálé wọ́n ní shirk ashirku ẹbọ wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ wọ́n ní ìdájọ́ ẹ̀ táwọn afẹ́ béèrè òun náà labala wípé ẹbọ ńlá a ní ẹbọ ńlá tán ní ashirku akbar ẹbọ tó tóbi a sì ní ẹbọ kékeré tán ní ashirku asghar mejeji aburu ni tánàbí sallallahu alaihi wasallam ní ká sọ́ra fún wọ́n bá ní àyà kùránì kan bẹ tọ́lọ́wọ́ bá lóhun ní forí jẹ tó bá ṣẹbọ pẹ̀lú wọn lọ́wọ́n ba ẹni tó bá wá orogún tó bá pa ba ọlọ́run lóhun ní inna ba ba mi ní ṣàforíjì fún gbogbo enikeni tó bá kú lórí pọ́pa nǹkan mí wa yaghfiru ma duna dhalika liman yasha àmẹ́mí ọlọ́run ọba èmi a máa ń ṣàforíjì fẹ́ni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò tẹ́bọ fẹ́ni tó bá wù mí náà ni màá ṣàforíjì fún náà wọ́n wá ní ṣé ẹbọ kékeré yìí àtẹbọ ńláńlá yìí ṣé bákan náà ni wọ́n jẹ́ ni ṣé bákan náà ni dájọ́ wọn ni àbí wọ́n yàtọ̀tọ̀ náà ń pín ìdájọ́ yẹn sí méjì ń ìdáhùn yẹn sí méjì ní ṣókí. So ẹbọ kékeré àtẹbọ ńláńlá wọ́n yàtọ̀tọ̀ síra wọn lábala kan ẹbọ kékeré àtẹbọ ńláńlá wọ́n papọ̀ lábala kejì àbí ká sọ pé wọ́n ya àwọn àfáà yapa lórí ìdájọ́ abala kejì ìjẹ́ wọ́n papọ̀ àbí wọ́n yàtọ̀ síra wọn níbi tí ẹbọ ńláńlá àti ẹbọ kékeré ti yàtọ̀ òun ni pé ẹbọ ńláńlá ọsọ ẹ̀dí kèfèrí ẹbọ kékeré ọsọ ẹ̀dí kèfèrí ẹbọ ńláńlá sẹ́ ọsọ ẹ̀dí ọ̀tá ọlọ́run téèyàn wọ̀ náà téèyàn ò ní jáde mọ́ láíláí àmẹ́bọ kékeré kọ̀sọ̀yàn di ọ̀tá ọlọ́run téèyàn ó wọná téèyàn ò ní jáde mọ́ béèyàn bá tiẹ̀ wọná sí téèyàn bá wọná téèyàn bá jìyà náà ẹbọ ńláńlá òun tiẹ̀ ó gbé ẹ̀ jáde kóró Islam ẹbọ kékeré ó gbé ẹ̀ jáde kóró Islam ibi náà ti yàtọ̀ síra wọn nìyẹn ṣé báyìí nìyí nítorí ẹ̀lànà bí sọ́lọ́wọ́ sáà fi ṣe yàtọ̀ láàrin méjèèjì pé ẹbọ kan bẹ tó tóbi ẹbọ kan bẹ tó ń kéré sí i tí ò tóbi tó so ìdájọ́ tó bá sì kéré ó yàtọ̀ fún tó bá tóbi àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá ní nǹkan kan kéré àti nǹkan tóbi ẹ lè sọ pé méjèèjì bákan náà ni wọ́n ṣe rí kódà ní ní aburú tí ọmọ kó báyàn àti ní bọ́n ṣe rí gangan fúnra wọn wọn ibo náà ti wá papọ̀ àyípo ní àwọn àfáà ti yapa lórí wọn ṣe rí àwọn èyí kéèsì kìíní kan níbi tí àwọn àyà yẹn tó ń tọ́ka lé lórí òun ni adamun hufron àyè náà má ṣàforíjì fẹ́ni tó bá ṣe bọ ìran gbogbo rẹ̀ bọ kìí ṣe wípé ìjẹ́ ó gbé wọn jáde kóònù islam kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín pé ẹbọ kékeré àtẹbọ ńláńlá ìdájọ́ kan náà ni wọ́n mú níbi ìbá islam yẹn jẹ́ pé ẹbọ kékeré náà ọba yẹn ní islam jẹ́ kọ̀wárìjì ni àwọn kọ̀wárìjì ni yẹn kọ̀rìjì ẹgbẹ́ tó burú jù islam aláwọ̀kọ́ tó kọ́ jáde lásìkò àwọn sọ̀hábà tí ń pe àwọn sọ̀hábà ní kèfèrí irú àkídà àwọn tí wọ́n ní lẹ́ni ẹ̀ náà ní alẹ́ni tó ní lọ́rin o kódà onìkan ní ẹ̀ lálùsùn náà lọ́rin gbogbo ẹ̀ yókù wa bátá gbogbo àyókù ẹni tá ń ó sọ pé àtẹ́bọ́ ńláńlá jàbàtà ní jẹ́ bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ àtẹ̀bọ́ ńláńlá méjèèjì gbé ìjáde kó ní islam ni wàláhì wàláhì làzim àwọn àfa àjókò yìí wáyé pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í sáà lùsùn náà khawarij ni sheikh fauzan wọ́n sàlàyé ẹ̀ nínú sharhu nawaqidil islam nígbà tí wọ́n sàlàyé nǹkan láàkọ́ tó ba islam yẹn jẹ́ anakidul awwal wọ́n sàlàyé ẹ̀ ní fọ̀sí wọn pé gbogbo ẹni tó bá sọ ìyàtọ̀ bẹ láàrin ọwọ́ akú níbi àìmọ́foríjì ibi tó ti wá sọnù nìyẹn òun wá lọ mú ẹ̀rí àìmọ́forí jìyàn táwọn àfáà lò ó wá lọ ń gbọ́yé síbi ìgbéyànjáde Islam ọlọ́run bá ní Allah la yaghfiru an yushraka bihi ọlọ́run bá lóhun ní forí jì ẹni tó bá ṣẹbọ pẹ̀lú wọn ọlọ́run bá àwọn àfáà yapa lórí àgbọ́ ìyá ẹ̀ sí méjì àwọn àfáà kan sọ pé àtẹbọ ńláńlá àtẹbọ kékeré ọlọ́run ní forí ẹ̀jìyàn ara àwọn àfáà kan tán sọ wọ́n lé àtẹbọ àti kékeré ọlọ́run ní forí ẹ̀jìyàn inú wọn ní Ibn Taymiyyah wà wọ́n ní torí pé a ń yí ṣọ́rọ́kà bí i lọ́lọ́wọ́ bá sọ ọlọ́lọ́wọ́ ní forí gbogbo ẹbọ tí èèyàn bá ṣe jìyàn ẹbọ náà kékeré náà sì ni ẹbọ náà ni wọ́n ní a ń tọ́lọ́wọ́ bá lò yẹn ti túmọ̀ pé gbogbo ẹbọ lọ́lọ́wọ́ gbà lérò àti ńlá àti kékeré ọ̀pọ̀lọpọ̀ àwọn afá náà àwọn náà wá gbà bẹ́ẹ̀ torí àyà àrí àwọn àwọn tó wá gbà pé ẹbọ kékeré ọlọ́run ní forí ẹ̀jìn yẹn tí máa parí ẹ̀sìn náà ní inshallah àwọn tó gbà pé ẹbọ kékeré ọlọ́run ní forí ẹ̀jìn yẹn nǹkan tó fi yàtọ̀ sáwọn kọ̀wárìjì ni wọ́n gbà yí pé ẹni tó bá ṣe ẹbọ kékeré yóò wọ náà lọ́jọ́ gbé alkiyama lè zaman yóò wọ náà túláàsì bẹ̀tí yóò padà kú òun náà kò ní ṣe gbére nu náà ibi tó ṣe yàtọ̀ sáwọn kọ̀wárìjì nìyẹn wọ́n gbà pé tó ráwọn alùsùn náà wọ́n pín méjì lórí àwọn ẹ̀ṣẹ̀ kan àwọn alùsùn náà gbà pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ̀ tó pé ọlọ́run ní forí ẹ̀jìn yóò mú ìyẹ̀wọ̀ náà túláàsì àmúyọ padà jáde so inú ẹ̀ ni wọ́n fi àṣíríkù lásgàrù sí so bẹ̀tà àwọn kan sọ pé ẹbọ kékeré ò rí bẹ́ẹ̀ amélé yìí tọ́ lálàáfíà jù nù gbogbo táwọn afárọ̀ jáhà jù ní pé ẹbọ kékeré tó tọ́ ọlọ́run ní forí ẹ̀jẹ̀ yẹn so ibà ní sí ń làwọn afá faramọ́ jù so ibà ní sí torí ẹ̀mọ́mọ́ àyà torí àyà yẹn tá a sọ ẹ̀ ó kó gbogbo ẹbọ papọ̀ ni so wallahu a'lam so níbi ìdájọ́ fíforí jiyàn àtàìmọ́ forí jiyàn àtẹbọ kékeré àtẹbọ ńláńlá wọn papọ̀ níbi ìdájọ́ yẹn àmọ́ níbi ìdájọ́ ìsọ̀yọ̀dọ́mọ náà gbére ìdájọ́ yìí bà ìsìláàmù yẹn jẹ́ ìdájọ́ ìsọ̀rọ̀ di kèfèrí àti múyàn sẹ́kù nínú islam wọ́n yà tọ̀tọ̀ síra wọn bẹ́ ẹbọ kékeré jọ bọ́n ah, wallahu alam subhanaka alhamdik ashhadu an illa ant astaghfiruka wa atubu ilayk ẹbọ ńlá di ẹbọ kékeré lọ ókè mọ́ ẹbọ kékeré ju ńlá lọ tọ ẹbọ ńlá ju kékeré lọ